هذه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا صلى الله عليه وعلى آله وصحبه وسلم عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة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 وخير الهدي هدي محمد صلى الله عليه وعلى اله وصحبه وسلم وشر الامور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة دلالة وكل دلالة في النار. اللهم صل على محمد وعلى ال بيته وعلى ذريته كما صليت مجيد وبارك على محمد وعلى ال بيته وعلى ازواجه وذريته كما باركت على ال ابراهيم في العالمين انك حميد مجيد. asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. a sì ọpẹ́ fún ọba adẹ́dàá Allah subhanahu wa ta'ala tó tún fi ìyọnu rẹ̀ kó wa pọ̀ ní àárọ̀ yìí. à ń bẹ ọba adẹ́dàá tí ó kó wa pọ̀ yìí kó má sáà gba àkójọ wa ní ẹ̀sìn lọ́wọ́ wa. ó jẹ́ ká bá níbi tó lérè kó má dàgbà ara rẹ̀. Ah, gbogbo ń tí a sọ tí a sì rí ìyọnu rẹ̀ kó ṣe ní rọrùn fún wa kó dẹ̀ jẹ́ kí a gbọ́ ní bí ó ṣe fún náà òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam tí àwọn ènìyàn tí wọ́n ṣíwájú tí wọ́n mú lò tọ́lọ́n ti pọ́n ọdẹ tọ́lọ́n mọ́fà ti pọ́n àwọn náà láyé àti gbàgbọ́ ọjọ́ ìgbìlẹ̀ àti àmì tí a sọ tí ó fi wá bí wípé a ṣùgbọ́n tí ó fi ní bàǹkì ìrònú rẹ̀ èròǹgbà rẹ̀ mọ́ ọlọ́mọdé kí ó ṣẹlẹ̀ sí wa. ní ọ̀sẹ̀ tó kọjá afún aláǹfààní gbà tàlọ́kọ̀ fẹ́ lórí dùá olùsítàkàrà torí ilé bá ṣe sọ òjíṣẹ́ náà Muhammad sallallahu alaihi wa sallam àwọn sàbí ní ọmọ ń gbà fáwọn nígbà àwọn ń gbà kúránì torí bó ṣe pàtàkì sí i pé tí èèyàn bá fẹ́ ṣe nǹkan kan tó pàtàkì kò á máa èèyàn ni kó ṣe ń bẹ̀ tàbí kó ṣe tàbí kó má ṣe òjíṣẹ́ náà Muhammad sallallahu alaihi wa sallam ní ọmọláka méjì wa yàtọ̀ sí tí wọn ọ̀rọ̀ yẹn torí eléyìí àárínà àwọn afáàtì wọn sọ pé tí nǹkan bá ti ṣẹlẹ̀ tó ní bùkátà sí ní pé ó ṣe istikhara àsìkò táì kírun kò sí ń bẹ̀ mọ́ torí wípé ó di pàtàkì wípé kó kó mú ìrun yẹn wá ń gbà náà mọ́sálálá nǹkan ẹ̀ka kan dédé wá ló ti ṣe ni ó lè jẹ́ àsìkò tó ń wà látàrí gẹ́gẹ́ bó ṣiṣẹ́ ńlá Muhammad bára lọ́sọ̀rọ̀ ti sọ àwọn àsìkò yẹn kò yẹ bá jù lọ tàbí tí oòrùn ṣe ń yọ gbà nígbà tí oòrùn wà látàrí but a ní bùkátà sí ìtọ́sọ́nà ọlọ́run ọba lórí nǹkan yìí àhà ó ti ṣẹlẹ̀ ní bá ká mú wa tá a bá ti múra káàyàn wa rákà méjì náà súrà kankan ò pọn dandan lẹ́yìn rẹ̀ bó bá ṣe ọ̀rọ̀ yẹn lọ́rùn èyí tó bá rọ̀ yẹn lọ́rùn náà lè yẹn ó kà ń bẹ̀. tá a bá wá sálámà tán onídùúrà tí wọ́n fẹ́ ká ṣe asọ ní ọ̀sẹ̀ tó kọjá àbẹ̀ní tí gbogbo wa kára hafnan muslim hafnan muslim àti àwọn tíra ní ìgbà ìtọ́jú gbalẹ̀ ọ̀rọ̀ náà rí àgbà sọ̀rọ̀ sí wípé káka káha tọrọ yẹ kí ó jẹ́ ìtì gbogbo wa mọ̀ kí ni ìgbà gbàgbé àti ṣàṣàyẹ̀ ìyẹn bẹ́yìn kò sí ọ̀pọ̀lọpọ̀ wa máa ń tètè gbàgbé nígbà tá a wà ní mọ́tìtìrì ṣìkà ní malawi wọ́n ti pé àwọn ọmọ kéékèèké nọ́mbà yẹn àfún aláṣàmẹ́tì yẹn tó ká hà àwa wò ó kábàbà sí gbàgbé ká sí fresh memory wa ta ni ó ràn wá létí àwọn dọ́wà òyìnbó ti sọ̀rọ̀ náà àbá. Fàtí ó mú ìgbà náà àbá tó lè tó àlẹ́ tó àlẹ́ yẹn lọ́sọ̀ bọ̀ lá là àbá tó lè là là là àbá yìí ni àbá tó bọ̀ àbá rárá àbá tó wà sọ fún fún gbẹ̀ngàn bá àbá rárá àbá tó rẹ̀ àmì ayé bọ̀ lórí àbá la afa afa ti di tey de fila waaw istixaara tí wọn bá lè ka kíṣẹ bí wọn ẹ bí àwa bàbá wọn tá a mú àwa sí alcohol torí pé àwa la gbọ́dọ̀ kò sí wọn lẹ́nu mo rántí pé àwọn kéékèèké yẹn nígbà yẹn àwọn ni wọn ti kọ́kọ́ ha torí kò sí tí wọn rò ọlá ẹ̀rẹ́ gẹ́gẹ́ fi ń ṣeré kò sí tó wọ́n rò kíákíá wọ́n ti gbé sórí náà ta ló fẹ́ náà ọkọ yà ó mahidin abdulayi sọ̀tọ́nù ọ̀dọ́ aláwọ̀mọ̀ ìní àti بقدرتك اللهم إني أستغفرك بعلمك وأستقدرك بقدرتك وأسألك من فضلك العظيم فإنك تقدر ولا أقدر وتعلم ولا أعلم وأنت علام الغيوب اللهم إن كنت تعلم أن هذا الأمر àwa dárúkọ ohun tí a fẹ́ dáwọ́ nínú pàkúrò gọ́ìlù ní gọ́ìlù ní tìdì ní wàmàáṣí wàásìbátì amúrí àdìrí wàádìrí pàkúrò ní wàyásìrò ní sùmọ̀bárì ní sùmọ̀bárì ní túmọ̀ báàrí wà báàrí ìlú bíi wà ínkù tàtà lánà anna hadan amọ̀rọ̀ khayru ṣáàbù ní fídè ní wà màáṣí wà ákìlọ́tì amúrí àjílì àjílì wà ájílì. فاختلفوا fasilifu wasilifu alo wakuturu liya kọyọ aisu kaana tuma arujini bi. ọ̀rẹ́kọ̀ gbàgbé rẹ̀ ọ̀sẹ̀ ìyàwó ọ̀fẹ́ àtọ́rí àwọn àwọn tí wọ́n bá fẹ́ sí àwọn ọmọ yẹn wọ́n yẹ sáláì wọ́n yẹ sáláì yìí wọn ìgbà láì ha ní dáadáa náà dáná tó bẹ́ẹ̀ ẹ̀sán wọn ìgbà náà wọ́n ti pín ẹ̀sọ́ wípé káwọn èèyàn mú fúnra ẹ̀ lọ́wọ́ wa pé ẹ̀ ń gbà bá a. sọ pé kí wọ́n rà á ní ọwọ́ kótóbi ẹni tí ó bá rẹ̀ jù ní kó mú wá ká gbà á bí ẹ̀ ń gba kéwù. sọ àtà bá gbà á a ṣàlàyé wọ́dìrì sínú rẹ̀ fún wa dáadáa yóò yé kéèké kò ní rújú láti sọ wípé ọmọ àyà wa Dr. Abdulrahman Ahmed Kakuri ó ṣègbìyànjú ó fi sí ó tú sédè Yorùbá kó fi jẹ́ pé àní rí kànáńtà fún ma di àwọn àníyàn àwọn wákàtí márùn-ún kàkà tí wọ́n máa ń di káàkiri àtàwọn olókùn lọ́jà táwọn mi máa gbé káàkiri tán bá máa fi dé yín ká ó túwọ́ islam muslim síde yorùbá tí ó fi rọrùn olùkàlùkù wa láti máa kà wọ́n transliterate so látara bẹ́ẹ̀ tá a bá fẹ́ gba èkúté lọ́wọ́ olóńgbò a gbọ́dọ̀ fi nǹkan kan rọ́pò rẹ̀ fún èyí tó wá ju èkúté lọ gàgàn wa lélẹ́yìí sódà tí a bá fẹ́ gba mídíà lọ́wọ́ àwọn èèyàn àwọn súnmẹ̀lì rẹ̀ tá a mọ̀ wípé ọ̀rọ̀ wọ́n ti ṣì wọ́n lọ́nà lórí nǹkan kan wípé káwo iṣẹ́ gan pé ara ń tẹ́sí islam gbé wa kì í dẹ̀ sára rẹ̀ káwọn àgbàlagbà máa fọwọ́ rọ́rọ́ ká má fi ẹ̀pẹ̀ ṣeré àpé suna ṣe súnà islam wọn bàbàrà ọpọ́n ọmọ ẹ̀dẹ́ ènìyàn lè kò yẹ padà wá wípé wọn máa fi. yẹ̀pẹ̀ sírí ọmọ àrùn tó bọ́yá àpọ́nlé kan nìlá ká lọ sọ́dọ̀ yẹ̀mí wò nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá tó jẹ́ pé téèyàn ò bá tú bá kú ònà rẹ̀ ó lè mú ìyàwó lẹ́nu. tòró jíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam sọ wípé ẹni tó bá lọ sọ́dọ̀ yẹ̀mí wò tọ́lẹ̀ gbàǹtí yẹ̀mí wò tó sọ fún un bọ́ dájúdájú tí ọba ní ban tó sọ fún gbọ́kò ní lọ́dọ̀ rà ó ti ṣe kèfèrí tí ń tí ọlọ́run ọba fi ọlọ́run òjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wasallam ló fi jẹ́ wípé ẹni tó bá lọ sọ́dọ̀ rẹ̀ tàbí wọ́n lọ wọ́n bá lọ wọ́n wá sọ fún yóò kírun ogójì ọjọ́ ọlọ́run nígbà gbọdọgbọdọ mọ́kì. ìlọsọ́dọ̀ yẹn ní ó lágbára gan ló fi jẹ́ wípé mùsùlùmí ní mùsùlùmí kì í lọ̀dọ̀ tí mùsùlùmí máa ṣe tí nǹkan bá rú lójú ewu ló ń fẹ́ ṣe tàbí èwo ni kóun má ṣe òní dójú ni kó kó ara wa súrà èyíkéyìí lẹ́yìn súrà ló lè kà. tọ́ba ti kàkà tí a tà nínú ọ̀rá kọ̀ọ̀kan tọ́ba ti wá sálámà ni wọ́n sọ pé ṣe dùá yìí tọ́ba ti wá ṣe dùá yìí kì í ṣe pé yóò làálàá tàbí yóò rí dúdú yóò rí funfun kankan rárá ọkàn rẹ̀ ọkàn sí payá sí ètí òsì tó bẹ́ẹ̀ tó ọkàn rẹ̀ yóò sì payá rẹ̀ nǹkan tó wà. Allah subhanahu wa ta'ala ó fi ṣe ìrọ̀rùn bá fún wa kò sọ pé máa jẹ́ àwọn ọlọ́kùn alẹ́kùn fi dé ní min haraj àfi ara ní lórí ẹ̀sìn ẹ̀sìn ọ̀rọ̀ ọ̀rùn gan òṣìbà tó bá lọ́dọ̀ yẹn ló ó wọ́pọ̀ kọ́jà pé n tó ti dì fẹ́ ṣe tẹ́lẹ̀ ọ̀tọ̀ wọ́n bá ti ṣe istikhara nǹkan ẹlẹ́yìí jáde lọ́kàn jáde lọ́kàn rẹ̀ wẹ́ mọ́ ọ̀tọ̀ ni ọba adẹ́dẹ́ òkè tiẹ̀ lọ́kàn mo fi àpèjúwe ara mi mo mo ṣe fún ọ. ọ̀kan nínú àwọn ọmọ ya ó fẹ́ fẹ́ arábìnrin kan bí wọ́n ṣe ròyìn arábìnrin yẹn fún ojú kan tó òun ọ̀fẹ́ ọmọ yìí. bàtí wọ́n á lọ. tó kọ́ lọ ṣe kíkbà kọ́ lọ bá sọ̀rọ̀ wípé á ah, òun ó òun fẹ́ fẹ́ yí o kọ́ ọ di ọkọjá ní ẹ̀jọ̀ mọ́tì lọ́wọ́ àwọn ti pé á òun mà ti ṣe ìtìkára ẹ̀kún ṣe ìtìkára ìjọ ìdílẹ́yìn ó tẹ̀ náà lọ́ba mú ọ̀sálámà ó ṣèdúrà ó ṣe gbogbo ẹ̀ wọ́n á rí pé ń gbòòn kí mo dá ọ̀rọ̀ ọmọ yìí yọ lọ́kàn kí ló ń ṣẹlẹ̀ ara rẹ̀ ń lọ kódà ó sẹ̀yẹ̀ sọ pé òun ò ní lọ mọ́ kò tó ní ah, àwọn ti ṣàìkáwà ní táwọn ọgbẹ ọ àwọn òde bẹ ó bá ya maktaba ní bookshop tí wọ́n ti ń ta ìwé wọ́n ń ta tìrìbù ń wọ́n ń ta ti kéwù ń wọ́n ń ta tìrìbù gbogbo ẹ̀ wọ́n ń ta ìwé báyìí pé kó òun tiẹ̀ ra bóyá àwọn kan tàbí méjì kó òun ra fún arábìnrin. ó wá ní ọ̀dọ́mọkùnrin kan àti ọ̀dọ́mọbìnrin wọ́n jọ sọ̀rọ̀ ṣáṣọ pé ìjọ ìgbẹ́yìn disco tí wọ́n lọ ní májúmọ́ ìsìn bíi ahad kó tó di pé ìfúnẹ̀nì ẹ̀ ilẹ̀ ìfúnẹ̀nì ẹ̀ má wọ́n ń ṣàlàyé ń ṣe gbogbo ẹ̀ débi pé jẹ́sùkú gbogbo wọn àwọn ọ̀ràn tí wọ́n ṣe ó gbé débi pé wọ́n ń bára wọn sọ̀rọ̀ ń bẹ wọ́n fẹ́ tẹnu bọ́ra wọn lẹ́nu ọmọ ìyá yìí ló jágbe mọ́ wọn yìí pé ṣé ẹ máa di tẹ́ǹtì tẹ́ǹtì tẹ́ǹtì ju wọn àwọn àwọn ajá tẹ́wọ̀n tó ń bí mọ́sídìí ní bí ìṣe jẹ́ ṣé ni wọ́n ń tà bẹ́ẹ̀ ní kankan kan gbogbo ọ̀rá ń tẹ́ ṣe ẹ̀tún agbédé bí ẹ̀tún afẹ́ máa ẹ̀tún fẹ́ máa tẹ̀síwájú pẹ̀lú ẹ̀ ni wọ́n ti kó ara ó ṣá rántí ó rà ó ṣe gbogbo ẹ̀ àfihàn nígbà tí ó wá rí ẹni tí wọ́n sọ wípé kó wá rí láti fẹ́ ọmọbìnrin yẹn. Thank you kí a máa fi ṣe orí ara wa ni náà subhanahu wa ta'ala ó ti fún wa pé pẹ̀lú tó fi rọrùn sọ́lá muhammadu sallallahu alaihi kí a bá lè ìyá àdúgbò mi á máa là ó sì máa máa wá ìgbà orí ara rẹ̀. ìṣẹ́lá sílá ọ̀rọ̀ sọ́lá ń sọ wọ́n sọ wípé taraktukum ala mahajatu ala mahajatu bayda taraktukum ala mahajatu bayda mo fi ń sílẹ̀ lórí mahajà òpópónà mahajati bayda tó mọ́lẹ̀ òkòso ibi tó mọ́lẹ̀ dé lẹ́yìn ha kánà hàrì hà òru rẹ̀ bọ́ ọ̀sán rẹ̀ ti mọ́lẹ̀ kedere bẹ́ẹ̀ náà lòru rẹ̀ mọ́lẹ̀ kedere tó túmọ̀ sí pé kí ni èèyàn ò lè sọ níbẹ̀. láàrin bíbá àná ilẹ̀ hàrì ẹnìkan ò ní ṣìnà rẹ̀ kò ní ṣìnà lórí òpópónà àfẹnìbámu. afẹ́nipa òfìjẹ́ yìí pé mùsùlùmí ò ní àmórígbọ́ àti kó tẹ̀lé ìtì ọba adára tí wọ́n jẹ́ ọ̀nà Muhammad sallallahu alaihi wasallam. náà ìbéèrè tí a bá tún ní lórí rẹ̀. fẹ́ ṣe ọkọ ìyàwó nìkan ló tọ́lọ́hún fẹ́ ṣe àwọn ọkọ ẹ̀dá mọ̀ pé lọ́mọ wa gbogbo ní àwọn ọkọ ìyàwó pọ̀ ọkọ wọn ní náà ọjà à Ọjọ́ bẹ́ẹ̀ اللهم إني نعم نعم نعم نعم نعم نعم نعم اللهم اللهم إن كنت إن كنت نعم عاجله وعاجله نعم نعم نعم عاجله وعاجله نعم واقدر واقدر لي نعم والشفع والشفع نعم واقدر بي خيرا خيرا حيث كان حيث كان ثم بارك لي ثم بارك لي نعم ثم ارضيني به نعم تابع تابع مو àwọn اسم المسلم ọba حرفا tí tó ń kálukú mú wa á tà á mọ ìtumọ̀ rẹ̀ ìsinmi kan ò ní mọ̀ ìtumọ̀ rẹ̀ ọkàn rẹ̀ má balẹ̀ má tọ́lá la oníbùkátà fi ń pẹ̀lú àtọ́fẹ́ fi pé kọ́ president sọ̀rọ̀ ọwọ́ àrùn opportunity láti ètò bọ́sùn níwájú sórí pé opportunity tó ní òǹgá lọ́tọ̀ yóò fún ọ ní confidence kan pé à nínú gbogbo bí nàìjíríà ṣe pọ̀ tó yìí ìwọ wá ó di asọ̀rọ̀ débi tó tún wá ọ̀wá wà wájú rẹ̀ sọmọ yìí pé tó ọmọ sọ gan ó gbé kalẹ̀ torí pé ọmọ bóyá opportunity mi lè náà ọba tó jẹ́ pé. fẹ́ gbogbo nǹkan yóò wà lẹ́yìn kún rẹ̀ ni tọ́ba ti fi kún nǹkan ọ̀rẹ́ fún ara rẹ̀ nǹkan ọ̀sẹ̀ pẹ̀lú ẹ̀kọ́ òun ti di jẹ́ ọlọ́run ti jẹ́ tó ti rẹ́bà nìyí torí pé kí ni àkóso gbogbo nǹkan ọ̀rọ̀ rẹ̀ lọ́wọ́ tá a bá ma ìtumọ̀ tí àwọn àdúrà yìí kó jọ kí máa kíyàn láyà ọkàn rẹ ọbalẹ̀ yẹ mo ti mo ti mo sọ nǹkan mo ti gbé nǹkan mo ti gbé mo ti gbé nǹkan mo gbé nǹkan gidi láti àǹfààní mímọ̀ tuma rẹ̀ láti fẹ́ kí amúdání káka fún wa ká ṣàlàyé ní kéèké àwọn gbólóhùn kọ̀ọ̀kan kọ̀ọ̀kan tá a bá yọ ń bẹ̀ bí à ń bá ní ní ìdìrẹ̀ torí lẹ́yìn yàtọ̀ sí pé yóò fi alọ́kàn balẹ̀ kí máa ń ṣàlékún ní mẹ́rin ìmọ̀ ṣàlékún ní mọ́nì yóò jẹ́ kí á mọ̀ pé yẹ a ní nǹkan ká má máa parí kalẹ̀ torí wípé nǹkan àbára fẹ́ wá lọ Sókótó àpò Sókótó wa lọ́wọ́ ilé ìbàdàn náà yẹ ọ̀rọ̀ lórí sọ́láṣẹ́ ìfọ̀sára tábà níbi èrè lórí sọ́láṣẹ́ ìfọ̀sára. lẹ́yìn rẹ̀ a sọ̀rọ̀ nípa sọ́láàtì tẹ̀sí àwọn sọ́láàtì tàṣàdé ìyẹn tí tẹ̀sí hàt ọ̀pọ̀ nínú rẹ̀. àwọn gbólóhùn kan wà òjíṣẹ́ náà sọ̀rọ̀ àrùn sọ́nà sọ pé kò sí àwọn gbólóhùn tó dáa rẹ̀ tó rẹwà rẹ̀ kódà ibi tí wọ́n rẹwà ó ní kò síbi tó o ti gbé e tí ò mu kò sí bó o ṣe to àwọn gbólóhùn yìí tí ò wọlé àwọn gbólóhùn wò wọ́n ní subhanallah walhamdulillah wala ilaha illallah wallahu akbar gbólóhùn gbólóhùn tó rẹwà ó ní ìyí tí máa pọn ẹ̀sẹ̀ dànù bó ṣe jẹ́ pé igi tí ewé orí rẹ̀ gbẹ tá a wá bá mi tá a mi yìí kí ló ṣe àwọn ohun ọ̀nà jábọ̀ lọ oníbẹ̀ ni ó ṣe máa ń mọ ẹ̀ṣẹ̀ dànù ọ̀ ni wọ́n fi iná ilé wa iná bá tún un ibẹ̀ fi ń kọ́lé ara rẹ̀ nínú ọgbà ìdánwò ọkọ̀tàkì nǹkan tí bàbá ńlá wa Ibrahim sallallahu alaihi wa sallam tó sọ fún òjíṣẹ́ náà fúlàní nígbà tó fi lọ sí mi'raj tó lọ sókè tó lọ bẹ àfihàn bá dẹ́dà ó. wọ́n tún ká kún fún sísọ rẹ̀ ní gbogbo ìgbà sọláàtì ó kó sínú tó pọ̀ sàrẹ́lì tó lè demonstrate rẹ̀ fún wa. na approach na ọdún. náà tó kí ẹ̀ kí ẹ̀ tó kí ẹ̀ ṣe ìyá bẹ́ẹ̀ fásitì ìjọba àti àwọn wọ́n á ké ìkíyàn bá ti wá ka súrà ìkíyàn tó. Kí bá ka bá ti àtúntì ọ̀n kàdúrà yìí. máa wá sọ gbólóhùn ní fifteen times gba mẹ́ẹ̀ẹ́dógún mẹ́ẹ̀ẹ́dógún mẹ́ẹ̀ẹ́dógún ẹgbẹ́ ọ̀la ìṣe ìyá wa lọ sí oko òkúta ìyá wa ṣe gbogbo àtúrà òkúta máa ń ṣe náà ní oko òkúta ẹgbẹ́ ọ̀la ìṣe òkúta ìyá wa ṣe ẹgbẹ́ ó sì ń ṣe ẹgbẹ́ ẹ̀mẹ́wàá wàá gbà yẹn àṣẹ wàá dùn. I'm after àfihàn ọba. láàfin tó dákun any question lórí o náà àwọn ọ̀sọ̀rọ̀. lórí ìrọ̀lù sọ̀rọ̀ sọ̀rọ̀ náà súra ẹni kò sí súra kankan tí wọ́n lọ́tẹ́yìn bá ka súra tó ní í ṣe pẹ̀lú rẹ̀ ọmọ kánú mọ̀ mí náà wọ́n á mọ̀ mí náà ṣùgbọ́n agbọ́dọ̀ lọ́wọ́ sí i nǹkan tí ọlọ́run bá kádàrá ní nǹkan lórí àti tí mùsùlùmí ò ní ọ̀nà àbáyọ lórí rẹ̀ tí ìbá kan tó lọ́lá láti bọ̀. then nígbà tó fẹ́ dùn àrùn náà àmì sọ̀rọ̀ ní ibi tí ẹrú òṣùnmọ́ ọba tó ṣẹ̀dára tó gbà tó forí kan tí a lè mú wá ní ìforí kan ṣe dùn àbí náà kò tó di lọ́wọ́ zikiri salatu abu sahara náà ah, pé dua yóò sahara gangan kí ni wọn yóò ní sùjádà kò rí bẹ́ẹ̀ torí wípé fún máa òjíṣẹ́ náà sọ́nà sọ wípé tọ́ba ti wá sálámà tán ni kó mú dua yẹn sọ pé èyí mú wá ní sùjádà àrùn ọfẹ́ mayọ́ ṣọjọ́ ṣọlọ òjíṣẹ́ lọ́nà àtúnámọ̀ káwọn sàábí bẹ́ẹ̀ àwọn ní kíú níwájú rẹ̀ wípé ìgbà tó jẹ́ wípé òun náà ló kọ́ wa wípé ìgbà tá a máa súnmọ́ bá a jù nígbà tá a bá wà nínú ṣùgbọ́n kí wọ́n á ṣe dùá istikhara kí wọ́n ṣe nínú sùjádà rárá ó ní kí wọ́n yan náfìlà rákà méjì gba wọn bá yàn tán kí wọ́n bá sálámà kí wọ́n ṣe kí wọ́n ṣe àdúrà istikhara rẹ̀. àròtọ́ kan wà bẹ̀rẹ̀ wípé ṣé láàrin láti dá kọ́ńtà ń fẹ́lẹ̀ àdúgbà tá a bá tàbí àwọn ẹ̀bà wa tó wá púpọ̀ wọ́n fi yé wa wípé tá a bá débi ń kún tẹ̀tẹ̀ àlẹ́ mu anna hazel amọ̀ tó o bá mọ̀ yìí pé n tí mo fẹ́ dáwọ́ lé òun wá sí mọ̀ yìí fẹ́ mìíràn kódà kan tó ń fẹ́ àwọn ẹ̀bà wa wá bẹ́ẹ̀ torí ẹ̀bà wa yẹn ló fi hàn wípé àásọ̀ ní tí. à ń sẹ́yìn láàrin láàrin bẹ̀rẹ̀ but àdúrà ni o lẹ́yìn bàbá sálámù kù lórí wọn kì í ṣe pé nínú ọ̀hún láti. ó sì ṣe láti ṣe èèyàn bá gbà ìyẹn ní ojoojúmọ́ kò wá rí ṣe ní àsìkò tí wọ́n ṣe ó gbà bí ojú ó padà ní bàbá mọ́tì ní ọjọ́ àwọn ìlọ tó ti bọ́ sí tòní ó sì fẹ́ sí tòní náà lálẹ́ ṣé yọ ṣe ní méjì ni pé kó òun fìkà ṣe. rárá kò ní ìgbà tí òjíṣẹ́ máa bá fúnra mi sọ yìí pé bọ́sẹ̀ kan lè yẹn ṣe ní ìgbésí ayé rẹ̀ òtítọ́. tó ti yé bá tá a bá lè ṣe ní ojoojúmọ́ ọlọ́dà tá a bá lè ṣe ní ojoojúmọ́ jímọ̀jímọ̀ èyí ọ̀sẹ̀ lọ́kàn lọ́fẹ̀ẹ́. tá a bá lè ṣe lẹ́ẹ̀kan lọ́sẹ̀ tá a bá lè ṣe lẹ́ẹ̀kan lóṣù tá a bá lè ṣe lẹ́ẹ̀kan lọ́dún ní gbèsè ayé ọwọ́ àwọn tí bá yẹn ní orí nígbà tí ó kú ó ṣe àwọn àdúgbò ṣe ó wá gbàgbé ó ti nàró. kò ní ìdìbò kó padà lọ sí orúkú yẹn mọ́ kó pa kó pa wọ́n pọ̀ ní ní kọ́fẹ́ tó sáwó tó bá ṣe tán sáwó tó bá ṣe sí nọ́mà sáwó ni àbí yóò nóòtù nọ́mà sáwó nọ́mà sáwó tọ́ba ti ṣe tọ́ba tún ti tẹ̀lé àti ọkùnrin yóò yóò ti lé ní three hundred tí mo ra àwọn tí àwọn kò lè ní four thousand. bẹ́ẹ̀ àbá wà nínú mọ́tò ṣé pípé ìlú méjèèjì náà á lè pè bẹ́ẹ̀. nínú mọ́tò kẹ́mi dára kẹ́mi kíra bẹ́ẹ̀ sí pípé rẹ̀ sí. sọfẹ́ kí òun ní ẹ̀ka bọ́ọ̀lẹ̀ lọ́nà àbí sáwà nínú mọ́tò. nínú mọ́tò ní kọ̀ọ̀tà yìí wọ́n ti di ah, ṣé a bá kókò burú. lọ́gọ̀lọ́. Thank you.

ìgbà kan ọkàn kan. ẹlẹ́kẹ̀ẹ́ torí àwọn nǹkan yẹn àbẹ̀sí papọ̀ lẹ́kùn. àbẹ̀sí papọ̀ lẹ́kùn. ẹlẹ́kẹ̀ẹ́jì náà wọ́n ní pé sọ́láàtì tẹ̀sítẹ́sì náà tọ̀sà àbí ìwà tẹ̀sítẹ́sì ààyè náà náà. mo ti ní ọ̀gbà kan màá fi ẹ̀wọ̀n àlàyé kan kàmí ẹ̀. àmọ́ tí wá ó tí àbùkù ọmọ mi lójú bí wọ́n fi ọ̀sán tó kó yẹn yọ fún tọ́lìbìlì ilé wọ́n ní wípé kọ́kọ́kọ́ ṣe mọ̀márasà alàlàkà ìfìnà àlàyé ọ̀nà wo ni à ń gbà fi ṣe táàfi sọ pé àdìsí sọ pé tọ́lá wá ṣe nìkan kó wá wo ẹ̀rí àwọn àfáà tí wọ́n ní ọ̀fẹ̀fẹ̀ múlẹ̀ àwọn tí wọ́n ní kò fẹsẹ̀ múlẹ̀ yẹn kí làwọn ẹ̀rí wọn èsì tí àwọn tí wọ́n ló fẹsẹ̀ múlẹ̀ wá fún wọn kó wá kà ní èrò pé kíra kan nísìnyí o ó yanjú rẹ̀ bíi kíra zikru salati tasbih tí ọmọ ìyá wa afa fàlà sheikh mashur hasan ali sanad afadàkùnláwọ̀ yàrá àtúnṣe ó fọ yékéyéké èyí sọ̀rọ̀ ló ṣe tíra yẹn òun ṣe tààlí takrij àti àlàyé lórí tíra yẹn ó ṣe àwọn references dáadáa gbogbo àwọn ṣùgbọ́n àwọn tí wọ́n ní kò fẹsẹ̀ múlẹ̀ ó kọ́kọ́ kó ọ̀rọ̀ wọn jọ ó dẹ̀ fún wọn lésì èsì tó fọkàn balẹ̀ fún ẹni tó bá jẹ́ akẹ́kọ̀ọ́ náà ẹ̀sán fún wa ọ̀rọ̀ àti ìlà fún wa ìbéèrè àkọ́kọ́ mi lórí sọ́ọ́rí ẹ̀rí ọ̀rọ̀ kìí ṣe ń tọ́ sọ ẹ̀rí tí wọ́n kó kalẹ̀ ká má wo personality lọ ká wo àwọn ẹ̀rí tí wọ́n kó kalẹ̀ ní ọmọ àfa Abu nínú sọ̀hí tó kò ó ní á ah, àwọn afa ṣe ìṣtìhad tó pọ̀ lórí rẹ̀ àwọn àfáà kan sọ àwọn ló tẹ̀sẹ̀ múlẹ̀ àwọn àfáà ilé rẹ̀ àwọn àfáà láti ìhùn tẹ́jọ́ pé sí ìdí wọn ni wọ́n lè ṣàlàyé pé a ìṣẹ́ àti là ìgbà tọ̀lọ̀ wá ìgbà tọ̀lọ̀ kan àwọn fọ́ọ̀dì ìrìn lórí ìṣáàfù ìṣèkọ̀rọ̀ là tí a bá ń ṣe jù náà yẹn lọ bá ní ọ̀là fún ma ìkúntẹ̀tàn náà kama hazar samura ba fẹ́ dárúkọ sí ní sí ìbámu ta fi sọ́nà àbí lábọ́ sí àwọn èèyàn níta ló lábọ́ àti mẹ́ta. ẹtí ọba gbọ́ lárúbáwá kan sọ yorùbá ẹtí ọba lárúbáwá kan sọ yorùbá lókè tó gbọ́ lárúbáwá kọ́ má sọ èdè mi kọ́ má sọ èdè mi ìfàdúrà àti lárúbáwá. láti kó bàbá ń tẹ̀síwájú ní ìlànà. لكل كان عن عبد الأمر القيومي ìdùnnú àwọn aṣọ wa ìtàkùn samuel àwọn àbá kan ní pé àjílì ìwà àjèjì. lọ́ṣọ̀wá rẹ̀ lọ́ṣọ̀wá rẹ̀. àríṣì bùkárí ń bá. àríṣì bùkárí ìwà ìwádìí ìwádìí wà nù bùkárí bí àyà kùránì pàápàá tọ́lá jẹ́ mọ́tò bàkárẹ̀ bí àyà kùránì bẹ́ẹ̀ tó wọn àtọmọ tí ọ̀rẹ́ wá ti gba ọ̀rọ̀ wá ìmọ̀ ẹ̀rọ àwọn mùsùlùmí nígbà tí kò ráyè sọ̀rọ̀ àti tako orí ìyẹn fẹ́ forí rìn ọ̀ṣọ́ àfihàn ìjẹ́ náà ǹjẹ́ àkókò kan wà fún ṣe pàtó àdèmàkì àbí ẹlẹ́dì ìṣọ́ àti ìṣọ́ àwọn àwọn àkàn mú wá pé nígbà tó jẹ́ pé òṣìṣẹ́ náà mọ̀ọ́mọ́sí náà rà fún mi. kí zúrù tó tó nígbà tí òòrùn bá fẹ́ yẹ kúrò látàrí níyẹn ti lè kírun bẹ́ẹ̀. yàrá Aisha ọ̀dà màánà ó ní òjíṣẹ́ lọ́nà àfúlà máa ń yan náfúlà kan ní àsìkò gbàyìn láká mẹ́rin ní máa ń yàn ní máa ń pẹ́ gan kí dẹ̀ máa kí bí zúrù láká mẹ́rin ní máa ń kí sálámà kan ẹ̀ṣẹ́ òdì méjì ìyàwó wa fi léèrè ọjọ́ náà ni ọbẹ̀ lọ́wọ́ ìṣúná síra rẹ̀ fún mi kí ló dé àsìkò ìlúkọ ògbà lọ máa ń kírun bẹ inú rẹ̀ dẹ̀ máa ń gùn ó dé bẹ́ẹ̀ ni wọ́n fẹ́ sísálẹ̀ fún sámà ti gbígbà àdúrà mo wá fẹ́ so àwọn afáàkàn rẹ̀ fún mẹ́rin wípé tá a bá kí sọ̀rọ̀ ní àsìkò yẹn nígbà tó gbẹ́rọ́ káà mẹ́rin náà bí rẹ̀ náà ló dẹ̀fẹ̀ rí tá a bá kí lásìkò yẹn kò burú. bí ìgbà tí ìgbà wà tó ṣẹlẹ̀ dókítà. السلام عليكم. وعليكم السلام. سمعت بيتك من خارج. نعم tí èèyàn bá ṣe bẹ́ẹ̀ wọ̀ á lọ nìyẹn lè dúró èèyàn tó rí ìṣèpáyà tàbí tẹ́yìn bá rí ìṣèpáyà èèyàn sì fẹ́ ọ̀nì pàtíkúlà ìṣe. ẹ̀jẹ̀kẹ́sẹ̀. tó fẹ́ ṣe tẹ́lẹ̀ ó ti fi nǹkan kan sọ́kàn gbé mo fẹ́ ṣe nǹkan báyìí àbí mo ṣe bí o ti lọ bá dẹ́gbà ọba ìdásí kó tó mílẹ̀ yẹn kó wó láàmì lóye èwo ni kí n ṣe wọ́n wá mú náfìlà ìwà wọ́n ṣàdúrà tọ́ba ti dúró ọkàn rẹ̀ ó sì payá sí i tọ́ba yẹn kó sí ọmọ ṣẹlẹ̀. so it's not. about the repeated tí mo bí ẹni pé kéèyàn lè tó lè tó tiẹ̀ tí yọba yóò wá àtúntò ẹ̀sìn. ẹ̀gbà wa wá wípé àwọn ẹ̀gbà wa kan wá wípé. tọ́lá ọgbàrá àánú wípé ọmọ ń ṣe lọ àwọn kan ló ṣe tó ẹ̀mẹ̀jì lórí àwọn iṣu pẹ̀lú fẹsẹ̀ múlẹ̀ ní iṣu tí ó hàn jù nínú ọ̀rọ̀ àwọn àfáàní ẹ̀kan tó. torí tí wọ́n ní ó ṣe ìgbọ̀dára àánú ẹni tó bá ṣe lẹ́ẹ̀kan pé ọkàn tí ó fi ìtọ́ kan wọn kí ìṣe kí ó ti lè túnṣe ó lè túnṣe mo máa nínú àwọn afọ àdàwà tó jẹ pé ó máa ń retí tẹ̀ ẹ́ padà padà lórí iṣu. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Ìrọ́pọ̀ wa ló jẹ́ ẹ̀rọ káyé ìjọba. Ìgbà tí sọ̀rọ̀ Sọ́lájú tó fi gbà.

ọkùnrin ọkọọbù ṣùgbọ́n tó bá rọ ẹni tó ní mọ rákà mẹ́rin kó tó kí zuhu àti rákà mẹ́rin lẹ́yìn ó ṣe ara rẹ̀ ní èèwọ̀ fún iná ọlọ́run mẹ́ta sara wa yóò fún un. ọkọ̀mọ̀ sọ́ra mo ti ṣe tí àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan tó wá lórí ọ̀rọ̀ náà ọ̀kan sì ń balẹ̀ lórí ẹ̀. Ah, wá sí máa ń rú mi lójú sálámà kan ni àbí àti sálámà láàrin sálámà kan. ọkàn máa ṣe lọ́bọ̀rọ̀ sálámà kan bí ìṣòro sálámà kan. ọ̀ṣọ́rọ̀ máa wà láàrin bẹ́ẹ̀. ọ̀bọ̀ ọ̀pọ̀ yóò àlọ́ ìṣèkítà àti gbogbo ẹ̀. ẹ ó yé mi nà ha orúkọ سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر يشهد سبتين الله أكبر ركوع يشهد دعاء يا يلا عواتاب ركوع سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر تتنوى فتبع ركوع سبتين قا وجاء تنفاي سمع الله من حمده أنا ربنا ولقد الحمد من كثيرا الله لا تفيد من السماوات ومن الأرض ومن ما بينهما ومن ما شئت من شيء بعد هذا الثناء والمجد أحق ما قال العبد وكلنا لك عبد ولا لا يعني ما أعطيت ولا يعني ما منعت ولا ينفع من منك وهذا شيء ثاني سبحان الله والحمد لله ولا إله إلا الله طيب. الله أكبر ثاني الله أكبر والله في مجد ألا ما لك سجدت وبك آمنت ولك أسلمت فجد وجيه للذي خلقه وصوره وشق في سمعه وبصره بحوله وقوته فتبارك الله أحسن الخالقين على ما يعود برضاك من سخطك بمحافظتك من عقوبتك وبك منك لا أطيل ثناء عليك أنت كما أثنيت على نفسك سبحان الله العظيم وبحمده لتصعب ظننا وأكثر سبحان الله والحمد لله ولا إله إلا الله الله أكبر ọ̀ṣẹ̀ mẹ́wàá ó ti mẹ́lò forty five náà wọ́n padà wá sí ìjókòó bẹ́ẹ̀ sọ̀gbẹ̀tẹ̀ ọ̀làmà sọ́gbẹ̀ wọ̀lhánnì wàdíní wàhásíní wàfánì ọ̀dúrónì ọ̀túrìn ó ṣe é tó ṣe ó tó ṣe subhanallah walhamdulillah wàlá ìlà ìlọ́lọ́ ọ̀lọ́ ọ̀pọ̀ náà ọ̀ṣẹ̀ mẹ́wàá ó ti mẹ́lò ó ti pa náà ó tún lọ sí òkú ìṣùgbẹ́rẹ́ ẹlẹ́gbẹ̀ẹ́ sẹ́yìn bàtọ́ wá fẹ́ dìde tàbí dọ́sọ̀tọ̀ di tura ọ̀rọ̀ ara dúkù díẹ̀ ọ̀rọ̀ amúwá ọmọ bẹ́ẹ̀ ó ti bẹ́ẹ̀ lọ sí ẹ̀mí sísọ kọ̀ǹtínátà kan tó ń bọ̀ kíláàtà kejì náà kó tó di wípé ó ṣe tìjókòó yẹn ìjókòó tí bàjẹ́ ìjókòó dọ́sọ̀tọ̀ di tura ìjókòó kí ni nísìn tẹ̀sẹ̀ ìjókòó tẹ̀sẹ̀ òdà àkọ́kọ́ ó ṣe tẹ̀sẹ̀ òdà ó ṣe fúnra fún ìṣẹ́mẹ́tò àrà sọ́lá ó ṣe àwọn àdúrà tí ó fẹ́ ṣe subhanallah walhamdulillah wala ilaha illallah ọmọ ọkọ oṣù mẹ́wàá èyí ni ó fi jẹ́ pé tẹ́ẹ̀mì jẹ́ ìjókòó yẹn yóò á fi di one fifty látàrí bí á fi di one fifty àwọn àdìgbè the third seller third one á ṣe bí ti first one náà pàtó bá mú fourth one wá á jókòó finally bó o bá ṣe tẹ̀síọ́ òwúrọ̀ tán àmọ́ ṣùhánàlá ọ̀làmùlá ọ̀là ìlà ìlọ́mọ̀ ọ̀là ọ̀pọ̀ mẹ́wàá a ti wá pé three hundred salamu alaykum wa rahmatulah ṣọlá. Àwọn nǹkan tí wọ́n kọ́ sọ́ra Àwọn kòsàn tí mo fẹ́ béèrè ni pé tí a bá wà kúrò lórí ìbò. Bẹ́ẹ̀ ọwọ́ yẹn tó wà ní àbí àyà torí àwọn ọ̀rọ̀ kan ń wá lórí èyí fẹ́ sí ìfẹ́ pé ó fẹ́ ká ọ̀rọ̀ lẹ̀ pé àlàbá nìkan ah! ìyọ̀wọ́ sí ẹ̀sẹ̀ kó tó di pé àmọ́rí àmọ́rí nínú òun kíkí wípé tá a bá dìde lórí orúkú kàkà wọn náà padà. àfa àwọn bàbá wa sọmáà fi ṣe abdullahi abdulaziz bombard àwọn ni wọ́n ní ká káwọ́ máyà padà tó ti yé báyìí position ni nínú mọ́jáàbù ànábìlà padà wọnú mọ́kún ìbùnà kọ̀dá àárín yẹlẹ̀ position ni position yẹn bẹ̀rẹ̀ kọ̀ aráàjẹ̀ à ń sọ ní ìtòrí kí tọ́lú bẹ̀rẹ̀ jílẹ̀ ẹ̀ ti ń kẹ́kọ̀ọ́ kọ́ lọ yẹ̀ wò àrùn sọ pé torí bá a fi ìdí kan káwa máa káfọ́n tó bá a. àwọn other positions káfojú kàrẹ́ tètè pé káfojú wọn parẹ́ tẹ̀lé ìgbà tó ló là kí ó ni o gbogbo nǹkan tó bá jẹ́ ìrún báyìí tẹ̀ ò kí ni ẹ̀gbà wa ó wà lórí kò sí ẹ̀gbà wa kan tó fẹsẹ̀ rinlẹ̀ tá a mà lórí rẹ̀ tó bá wà àwa yìí ó mà ó ti

asaru tó ń fi ń hàn wá tọ́fẹ̀sẹ̀ múlẹ̀ tó ń fi hàn bá àṣìṣe tá a bá dìde lórí ìkú kí ẹni bọ̀dì mọ́ asaru wa tó sọ pé sàádé kan dìde lórí ìkú ọwọ́ táwọn ẹ̀ ẹ̀ kọ̀ ṣoṣo. tí àwọn aṣọ ni pé ṣẹ́ látà àlùwà sàlà sọ pé tó sọ ni pé á dá ọwọ́ padà. rárá ó ní kí gbogbo kí àwọn ibi tá a bá ti dìde wọn kó padà sípò pípadà sípò òní wípé àwọn kan tí wọ́n bá lọ sí ìbàdàn òkú yẹn ni wọ́n máa ń gbà lọ sí ìtọ́ra bẹ́ẹ̀ ni àwùjọ bẹ́ẹ̀ ni ẹni tó bá ṣe báyẹn kò ní òun kẹ́mẹ̀jì ó ní àṣọlátú sàlátẹ́tú àtìláàdì irun àpín sí mẹ́ta dọ́gbandọ́gba tòhóró tó ìmọ́tótó ó kódà kan lẹ̀ bó la ṣe tọ̀ bó la ṣe àgbẹ̀ bó la ṣe mára ibi tá a ti hàn gbogbo wọn yẹn mùsùlùmí gbọ́dọ̀ yanjú ẹ̀ obìnrin mùsùlùmí gbọ́dọ̀ mọ òfin tó de haid haid méjèèjì àti sinmi pass àti gbogbo ẹ̀ ìwọ jẹ́nọ́mà gbogbo ẹ̀ agbọ́dọ̀ mọ yékéyéké ara tòró àti síbi tòró tọkàn fáṣọ àti gbogbo ẹ̀ wàkìyàmù tólòtò ìdúró lórí ìrun tó kúrùkù tó kó sínú bó láti ètò ìkú bó láti dìde padà kó òṣìṣẹ́ náà sọ̀rọ̀ àtọ́nà sọ wípé èyí ó fi ọgọ́ta ọdún ọ̀hún how many years lọ́gọ́ta sixty yóò fi kírun ọlọ́run ò ní gbà kankan nínú rẹ̀ ẹyọkan ṣoṣo kí ló fà onímọ̀yá ńgbò lọ kú kọ̀lọ́ dáadáa ńgbò dìde oṣù kú kọ̀lọ́ dáadáa kò dìde dáadáa ńgbà tó lọ sí dáadáa dìde oṣù dáadáa. ti a gbọ́dọ̀ kọ́ sọ ọ̀dà sọ wípé tá a bá dìde lórí gbólóhùn yẹn náà wọ́n lò fún pé sẹ́ni kan wà sọ pé ká wá lọ sí ìgbà tá a bá ti lè lórí ìṣúná ọ̀dọ́ fúnra kan àwọn akéwì àgbà ọwọ́ padà ibi tó yẹ kó mọ àwọn àtìkú tó yẹ kó wọ́n wà lórí rẹ̀. èyí ṣe bó ti sọ̀rọ̀ èyí ṣe nọ́ọ̀sì bó ṣe wà ní wọ́n ní kára ó pọ̀ sípò padà nǹkan sọ̀rọ̀. tẹ̀sán bá sọ wípé gbólóhùn tí wọ́n lò ní pé kọ́wọ́ padà síbi tó wà tẹ́lẹ̀ ká tó lọ sí rúkú afẹ́ kẹ́kọ̀ọ́ ìmọ̀ tí wọ́n múná sùn yàrá fún wa. tó orí olúkálukú ibi tó bá bẹ́ẹ̀ sì sí lọ́fẹ̀ẹ́ máa ṣe tààyèdù ẹ̀ but tí ọ̀gọ̀rọ̀ ń sá fún mi wípé ṣe ńlá ò ṣe sọlá ọ̀rọ̀ sọlá àwọn ò ní ṣe torí wípé àlọ́mọ ìròyìn ọ̀ṣọ́ ṣọlọ. mọ́sàlùmá eléyìí rújú àbí òrújú láti ọdún àgbọ̀. etí òrújú nọ́ọ̀sì lórí rẹ̀ ní pé tó bá fẹ́ dìde yìí máa dìde bí ìgbà tí wọ́n ń lọ nǹkan wọ́n ń dìde àwọn ẹ̀rẹ́ bẹ́ẹ̀ bá pọ̀ lọ́sùn bẹ́ẹ̀ wà lónìí tọ́fà yìí. lọ́kọ́bù jùmọ̀ àdúrà ibi ni ọmọ ọ̀gá wọn ní tó dìde bẹ́ẹ̀ wọ́n fi léèrè èwo lélẹ́yìn o wọ́n ní mo rọ́ọ̀dù sọ́nà sàfà ṣùgbọ́n. sọ́sí ẹ báyìí nìkan lọ́sù wọn fún àwọn eléyìí àwọn èèyàn ń dànù èyí tí àwa rí lọ́sù tó sọ yìí sọrí lórí rẹ̀ wọ́n á ṣe tààyídù rẹ̀ àwa náà ṣe rí o àwọn ọ̀sùn àti fúngbà kan kò fúngbà yẹn àtẹ̀yìn pẹ̀lú fún àwọn ẹ̀rí níwà fún a ṣe tẹ̀kílì là ń ṣe àbí torí bẹ́ẹ̀rì wà fún kí n tẹ̀ láǹfààní àbí torí wípé ẹ̀rí wà fún. mọ́tò náà wọ́n fẹ́ kí gbogbo ara ń fún ìtẹ̀rẹ̀ lára olóògbé náà lọ sí fẹ́ńdà kí wọ́n dẹ̀ fẹ́ kí orúnkún méjèèjì wọ́n papọ̀ báyìí lóṣooṣù wà lóṣù náà ní ìdáwó ọ̀rọ̀ ọ̀rọ̀ tábà lọ kú ṣìgá náà nìyí wọ́n tẹ̀ ṣẹ́ báyìí lè ti ṣe ìrìnkà wọ́n ta góńgó bíi kùrẹ́ńgò làwọn máa ń tẹ̀lé. kọ́pù kẹ́yìn kí ni Yorùbá ń bílíìsì ọ̀lẹ̀ wọn káwúwé. so àti abí àti gbogbo ẹ̀ náà kò ní mà adẹ̀bọ̀ yìí pé wọ́n máa ń stress dára ní máa ń fa iná méjèèjì bọ̀ abíọ́lá rẹ̀ méjèèjì àmọ̀ rí àwọn sọ wípé tí àmájúnu jàmá tí káàdùbá wá kún jù kí a ń tó bá wà lápọ̀tún àtàkóṣù kọ́ wá dáràn o ọ̀rọ̀ di pé àwọn olómìnì ṣókàgbẹ́ ni wọ́n fún àwọn ọ̀ṣọ́ra fún gbogbo wọn yóò àbárùn tó ẹlẹ́ẹ̀kejì ní pé. àtàwọn ẹbí fún fọ́tí sọ̀rọ̀ á mú lọ́kọ̀ kan tu àgbọ̀n ẹ̀mọ̀ pé à ń ṣe ń bọ̀ ni táwọn ẹbí fún fọ́tí sọ̀rọ̀ á mú àgbọ̀n fẹ́sẹ̀ kọ̀ọ̀kan kọ̀ọ̀kan á tu ékéké àwọn ẹ̀rí tó mẹ́ńbẹ̀ tá a fún wa ní tọ́ka sí àti tóníkàlùkù dúró sí tí òfin ní jẹ́ pé tó jẹ́ pé ẹni tó ń fẹ́ olúkàlùkù wa bá dúró sọ́mọ̀ yìí pé à bóyá òun ṣe fẹ́ nítorí gbòǹgbẹ́ ń tẹ̀lé àwọn àbí òun rẹ́ẹ̀rì lórí rẹ̀ tó òun lè fi dábọ̀ fọlọ́mọ bá ń gẹ́ òfin dàjú àwọn. bọ́sù wọn rántí nǹkan bíi twenty years ago gba aṣọ àní ìsọ̀rọ̀ a ṣe bẹ́ẹ̀ láti ìdìkìyàm títí dé tẹ̀sílẹ̀ pẹ̀lú àwọn ẹ̀rí kò tí ì sí opportunity àti ìka àwọn tíra báyìí báyìí lọ́wọ́ rúbá lọ́wọ́ rúbá lọ́wọ́ rúbá àwọn ọmọ yàrá kan nígbà tó ṣe tán ní alhamdulillah ní ẹgbẹ́ òjíṣẹ́ lọ́sọ̀lá sọ́là báyìí ó lè kí wọn ní ẹ̀fọ́ tó bá bí wọn léèrè pé báwo ni wọ́n sọ pé òun kà tó kà sí kí wọ́n gbé nìkan fún un sọ́lá sọ́lá sọ́lá. yàrá torí ìrún nínú gbogbo nítorí ọmọ agbọ́dọ̀ yẹn jù rẹ̀ torí pé kí ni bí òun wá bá ṣe jọ̀run rẹ̀ sí bẹ́ẹ̀ lọ́lọ́run ó ṣe gbà sí bẹ́ẹ̀ ni ọlọ́run lè ṣe ṣàánú wa sí bíjọ́ bí ìgbà tí a nà tó ẹgbẹ́ òun rẹ̀ ò yanjú tọ̀ àṣùnà láwọn ọmọlọ́tò ló fi jẹ́ pé àwọn àgbọ̀n sọ pé ẹ̀rí lórí ìrùn agbọ́dọ̀ rí pé wọ́n ní wọ́n pé tàbí kọ́ jẹ́ ìṣìhàdì ẹ̀rọ náà ẹlẹ́ẹ̀kejì ni pé wọ́n nídìí àlàyé lórí. bẹ́ẹ̀ rọ́pò yẹ̀dẹ́ bá fẹ́láńsì yìí àwọn kan nínú àwọn afa ẹ̀rí kan ṣoṣo tí wọ́n ní tí wọ́n rí ìrírí pé tá a bá gbé ṣe tẹ̀síwájú lè wọ́n mọ̀ tán kò sí ní wọ́n má gbé fún e hadith yẹn tẹ̀sẹ̀ múlẹ̀ lọ́tọ̀ òjíṣẹ́ ńlá fún àṣọ́nà lẹ́yìn rẹ̀ àkọ́kọ́ àwọn òbí kó tún ṣì ní wọn hadith yẹn sọ but kí ló túmọ̀ sí nítorí túmọ̀ sí ni pé ìyókù yẹn sọ̀rọ̀ àyàn tàkọ́kọ́ yẹn lọ̀rọ̀ àyàn tó fi yé báyìí nìyókù àlékún ni. سواء عن صحيح عبد الله بن عمر وقال عنهما وليك القتل كمان طبعا ركوع طبعا اللي ركوع هذا بيقع òun ò kó tún ṣe ní ìyàtọ̀ sí ẹ̀ mọ́ àbí ibi tí a ń takú sínú bí táwọn alákọ̀ọ́kọ́ ẹ̀ náà ṣe takú sí takọ̀kọ́ bọ̀tánù ẹni tó ń wo ẹ̀rí tó dẹ̀ ń fi òṣùwọ̀n kọ̀wá ìdí wò pé bẹ́ẹ̀ ni èyí tí àbúrò ẹgbẹ́ ló ń wo ìṣòro dára àwọn àdùnmá àlékún ni lórí ìta lákọ̀ọ́kọ́ méjèèjì náà láṣẹ àdúrà ẹ̀kọ́ ẹ̀rí mi tún wá wá pé ní gbogbo òwòlẹ̀ àti ìdíje ó máa ń ṣe tẹ̀síọ́tì lè rọ́ ó dẹ̀ máa ń ṣe rọ́pò rẹ̀ náà ó máa ń kábàárà bí tó máa bẹ̀rẹ̀. nínú gbogbo òwòlẹ̀ àti dídé ọmọ ń ọ dị ọdẹ máa ń rí ìzọwọ́ ọdẹ fà tọ́ba wọlé súnmọ́ nínú sáyé ọ̀kan nínú àwọn sàádé ó kírun bẹ́ẹ̀ àwọn sàádé kan sàádé yẹn wá rìpọ́ọ̀tù ẹ̀ fún sàádé mi fún